alhaji wasiu ayinde anífowóṣe masha àtìgbà tá a ti wà lọ́mọ ọdún mẹ́wàá láti ń kóra wa kiri ládùúgbò òun wà lágàrà o èmi wà ní jàǹkara ẹ dẹ̀ mọ̀ pé bọ́n ṣe kọ́ ìgboro èkó horo sí horo ló máa bí èèyàn bá wọ horo láti mọ́ṣáláṣí jímọ̀ lẹ́kọ̀ọ́ tí wọ́n fi dé jàǹkara láì jáde sí títì horo yẹn ló máa tọ̀ wá láti agboolé kan lágboolé kejì bàbá dẹ̀ ti ríra bẹ́ẹ̀ yẹn tá a bá ti jáde iléèwé ní ọ̀sán a máa bẹ̀rẹ̀ ìpátákiri àdúgbò ni mo torí pé ìyéèsì ẹ burú ìyá mi kọ́nà bá ń fọ̀rún kẹ́ àjíhàn àdé ẹ kò ń gbèmí láàyè ṣùgbọ́n Wàsíù Àyìndé ó fìrì mi mọ mi mọ ẹ mi lè sọ dáadáa torí mi lè rántí bóyá Ìjẹ̀bú ni màmí alájà Ṣàdíà wà ń gbà náà ṣùgbọ́n ẹ òun máa ráàyè dáadáa kódà kò sí ẹni tí òun ládùúgbò wa ṣùgbọ́n nígbà tó máa di àwọn ìgbà kan bá tá a bá ti jáde léèwé tá a ti ṣe lọ ṣe bọ̀ ó kàn dáa rí ìgbà kan ní àwa rí Wàsíù mọ́ láàrin wa láàrin àwọn boys àtòbí mẹ́fà àbí mẹ́jọ tá a máa jọ ń kóra wa kiri yẹn tá a bá wá rí mọ́ ànímọ̀ pé ọ̀dọ̀ Alhaji Sikoran Dibaraisa ló gbà lọ ó kàn díjọ́ kan ní Alhaji Sikoran Dibaraisa wa kọrin ní à ń pè ibìkan ní ọ̀nà playing ground gbàgede táwọn ètò máa ń gbá bọ́ọ̀lù mo ti rántí ọdún kan tí mo mo kiri gálà yéèsì ẹ lọ mo ta gálà tán mo gbé sókè síbẹ̀ mo ń gbá bọ́ọ̀lù tán fi fẹ́lẹ̀ lẹ̀ fọ́ gíláàsì mo mọ iye ẹgbàá tí mo jẹ́ ńjọ́ náà <laughs> eh, torí náà nǹkan tí ẹ̀ bá ń ṣe láti kékeré kó máa ṣe kọ́ lọ́run dẹ̀ jẹ́ kí èèyàn lè jèrè òbí kóbi dẹ̀ jèrè ọmọ ká ní ìyá mi fi mí lẹ́nu bóyá ìpàtà mi ò bá kò bá má gbé mi débi kankan ṣùgbọ́n a lọ́dọ̀ Ọlọ́run bá pé gbogbo ìgbà tèmi pẹ̀lú wàsá àlejò ń ṣe pátákìrì mi ọ̀hún yẹn o o o o nǹkan tí èèyàn gbọ́dọ̀ gbàdúrà fọmọ ẹ̀ ni bóyá kan sílẹ̀kùn yẹn lẹ̀ hmm, ẹ̀kọ́ pẹ̀pọ̀ sí.